ẹlòlú rẹ ti fàjò yóò sì fà sórí ara rẹ ni. ọ̀rọ̀ gọjígọ̀ alámọ̀ ibi tí ń torí ẹni mọ síbi àkéèké tí ń ta ọmọ tọmọ ń ké rárá rárá rárá kí ni ṣíṣe. ẹni bá juni lọ́lẹ̀ jòdè nù nínú gbogbo pọ́nmọ́pọ́nmọ́ ọ̀gá alábùkẹ́ jẹ́ tójó tẹ ẹrù òun làbùkẹ́ sì fẹ́ pọ̀nmọ́ tiẹ̀ òdò báyìí onígi mojú náà bìlísì kọ̀ọ̀rọ̀ jọ́ngbọ́n ẹ̀yin méjèèjì ẹ sáré tètètètètètè kẹ́ ẹ lọ fìdán hàn ẹnikẹ́ni nínú yín tó bá fọwọ́ kàlà yìí iná jò. kí ló dé mo ń gbúròó nǹkan kan ah! ara ń sọ mí. ká wí fún ni ká gbọ́ àwọn ọlọ́dẹ alára ká sọ̀rọ̀ fún ni ká gbà àwọn ọmọ lóde ẹ̀jẹ̀ o. àwí gbọ́ àfọ̀gbà. tí mú ní kìkà bá mọ̀ hànú. sótòǹde ṣọ́ra ẹ. àlàyé kìí sẹ́ni tó lè dá sẹ́ẹ̀rí àfún. ẹran wa ni a sì ń yan lọ́wọ́ tó bá tásìkò àwa náà la jẹ. aládé padà rán ẹ bọ́ra padà sí mi. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.